the just shall live by faith. Oh, na faith no ɛnyɛ sɛ megyidi megyidi ɛyɛ action mm. faith wɔ hɔ yi ɛyɛ meyɛ. ɔkɔsalala de dɔɔ na ye mɛma ma hwɛ sɛ ko. yàtúrɔ wɔ isaiah chapter fifty three. ɛɛ isaiah chapter tabla atɔnfɔ ɔtɔn. ɔsi hwan adanseɛ na wagye di. o bá ma kaba dase de ji na hɔ who has believed our report. maka ɛ xɔmi a bɛ nya dama. wɔ hɔ ayi na leyala. i bɛ tun yɛ ka kyerɛ sɛ wɔnya ace. wɔta gblɔ n'ba pɔ blɔnaku dɔ le ŋu. hepatitis b. hepatitis b. covid nineteen twenty. ɛɛ kpɔtɔ o kple ɖo. listen to me. sanya. a ati nkurɔfo bebree people refuse to die. ɔlọmọ gɛrɛ ka ko gbɔbɔ yòó ma ku o. nti your reaction. ta o wɔna o. he he. yasi covid no. àwọn bɛ covid a. sɛ so mu a. n'o lawa wunyɛ stati sɛ wo kɛn kwasi akasa sa. n'an yɛ jɛ ko ɲɛ bomɔci ɲɛ gbɔgblɔ nkɔ a. yɛ bɛɛ b'a take away wɛ yan. n y'a fɔ a take away la o kuta fɛ. covid a ɲɛ nipa more than three million. ɛɛ eh, covid ye ɛlɛ amawu miliyɔn ma tɔn. six hundred thousand na ɛ eh, six hundred thousand ye kun. two point four million ɛyɛ dɛ na ɔmɔ ɔmɔ nu. two point four million lɛkɛ ojɛ ɔmɔ ku o. wa. alafiya. are you hearing me. alafiya gbasama. ye gunyamiya ni mu asesa. yɛn kpɛ doma maaw nana ma. Hey. hɛn hɛn yɛsɛ saa deɛ wei ɛwo yɛ busuam wobɛ nu yɛ lɛ meabɔ fom ama wei ɛyɛ ade papa a mode hɔhoamu yɛ onya ato adagba fom a ɛwɔ abusua mu a ɛyɛ fɔso sɛ wo nso nya bi ɛnyɛ ɔla ma a kɔbɔ ha hwe kokoko a ala fa ji o kokoko operating by the seven spirit ɛnkurɔfo mmiɛnsa no amatɔma a gyidi hɔsɛ seɛ. gɔmsɛsɛ nyansa nunya nhumu nkpakpɔ Yankutu o yɛnkoto miakorɔ jagaw lo jagaw gbé wa nuna bɔ mpa ye. kanuna dɔ gbara. ye ne sɛ. agbɛdodra nyaba. i refuse to die like other people. ma gbá bá ma kú àbálẹ̀ mọ búbu ó kú ọ ni ma kú o. gbé wa nuna bɔ mpa ye. yìí ma kú àbálẹ̀ mọ búbu ó kú ọ náà.